ومهما بلغ الإنسان من الصلاة فلا بد له من كريم. má jẹ́ kó jẹ́ lójú pé bí mo ti ṣe dáadáa fún yín tó bí mo ti lo àsìkò mi fún ọ tó bí mo ti ṣàánú rẹ tó ṣí n tí mo dìsáàpù ní ó rí àwọn èèyàn rẹ. hátàlá àbíyá òlámi òbí gbà òǹkúlù náà. hátàlẹ́. hátàlẹ́ àbíyá o. ẹ ẹ ah. ti dà bí ẹ. حتى الأنبياء لم يبهوا كل الناس. ó ní tìrìàrí àbúrò báwo ń gbọ́ níbẹ̀. yẹ kó wọn wà. kó o fún àwọn anábì ọlọ́run tó fi ẹ̀rọ ìjà anábì Muhammad. wọ́n máa wá ní ọ̀sẹ̀lẹ̀. àwọn anábì ọlọ́run gan wọ́n lọ́ta àwọn ọ̀fẹ́ràn wọn kí ló wá ń pariwo ti pé wọ́n ń bú mi wọ́n ń sọ̀rọ̀ sí mi wọ́n ń ṣe bága o. wọ́n máa má bẹ́lẹ́gẹ́ ní ìsàlùmí náà lè fojú rí falẹ́ bù tẹ́lẹ̀ wù mí mọ̀ ìpín. wọ́n á sí náà àgbàlagbà nú àwọn mọ̀jàmínú ni tí sì ń bọ́ àwọn èèyàn tí sì ń ṣépè fáwọn èèyàn tí sì ń bàtà àwọn èèyàn jẹ́ síbẹ̀síbẹ̀ àwọn nǹkan oṣù wọn fọ́ọ̀lù ẹ̀. wàlá bùdàlà mi mọ̀ ibi. wàlá bùdàlà mi mọ̀ ibi yóò tún máa já lórí mo dàrá wọn kan. wàlá bùdàlà mi mọ̀ ibi. wọ́n wá wò ibi á ilé ibi kú lẹ́nu yìí. ó ní ah, lọ́dọ̀ ọtí ẹni àwọn ń kó yìí. حتى فرعون ونمرهم كان لديهم ما يحبونه حتى فرعون ونمرهم bí wọ́n ti wáyé tó wọ́n láwọn tí wọ́n kò sí bí èèyàn ti lè wà láyé tí ò ní èèyàn ti o. kọ́ọ̀lẹ̀ mú kiri fúnbó ní àbùdí lẹ́ẹ̀rì. ọ̀rọ̀ Bọ́lá Mùtíríkù Bọ́lá Ábùdí lẹ́yìn. Ìṣirò ti tó àfá. Bọ́lá ni Ìmáàmù Màlíkó. Máa yẹ kúrò náà sùbíyá. Ó bẹ̀rẹ̀ ìmọ̀ Màlí dìgbẹ́ kí làwọn yẹn tẹ sọ pàdé. Máa yẹ kúrò náà sùbíyá. Bàbá àfa ńlá. Fàkúrítù. Akẹ́kọ̀ọ́ púpọ̀ lára wa. Bàbá wò á bí kí ni wọ́n ti ń gbọ́ pàmì. Bí àgbà bàbá má tàn mí o má tàn torí èmi ò ní tọ̀ ah, bàbá ẹlòmíì àpàdé ah, àìládùúgbò wa gbogbo èèyàn ni wọ́n fẹ́rẹ̀ yín gbogbo àwọn akáwà ládùúgbò àti pásítọ̀ àti kírísítàì àti babaláwo gbogbo wọn fẹ́rẹ̀ wọlé àwọn aládùúgbò yìí ọ̀dà ah, òun sì rò pé tí màmá ń gbọ́ sínú wọn ò fi dùn. èsì tí màmá yìí kí wọ́n pọ̀ ni bàbá ń retí tí gbogbo èèyàn bá ti ń yàn wá ní pọ́blẹ́mù tí gbogbo èèyàn bá ti kú ẹ wà á ní problem àbí kárí fàrí kú ní yẹ́bùdà òun lẹ́kẹ̀ wọ́n fàrí kú ní yẹ̀fọ́ kú. máa yẹ kú lu náà fífi àbàkú ìtù àmà sọdí kù báyọ̀ ti ní ìhàlẹ̀ yìí ga. orí ọ̀rẹ́ rẹ yóò bẹ yìn ọ́. wà á mẹ́lẹ̀ àbẹ̀wò báyà kọ́ òfin ga. orí gbogbo ẹni tá a bá ti pè lọ́tà rẹ tó bá rí ẹyìn rẹ yóò gbójú kò retí ẹyìn abúrú rẹ ní retí kó gbé síta. fàkọ́lá máa yazal annasu kadhalika. báwo èèyàn ti rí nìyẹn. walakin na'udhu billahi min ittifaqil alsinati kulliha. ẹ bá tó bá na'udhu billahi min ittifaqil alsinati kulliha. ọlọ́run kó là wá níbi kẹ́lu kò lé wa lórí. làkọ́ni kẹ́lu bá ti kò ní ẹ̀dá lórí ìparun. làkọ́ni sàárà ayẹ̀mú náà wọ́n náà sọ kúlò. wàlúgbùrúurú lẹ́nu ní àwa ni ṣèǹtọ́n ni wọ́n kó bá wa kọ́lá bá ti ń bá tẹ̀lé pé àwọn ti dà fún gbogbo àdúgbò rẹ kò sẹ́ni tó tù ọ́ wọ́n kó pa owó àwọn èèyàn ń bẹ̀rù ọmọ àwọn ọmọ ẹgbẹ́ wa pé gbogbo má lè wù kó tó tí wọ́n dẹ́gbẹ̀ pé báyìí mo tó kó ọmọ ẹ̀rọ lẹ̀ kẹ́lẹ́ fi là kúta mi ní àyẹ̀ kú ni òun náà kàrọ́ọ̀tù là ní àkìbàrà mi kà á àlámà mi kà ẹni tí ò dé oko bàbá ẹnìkan yìí. Wàfọ̀ nkọ kúlì zèrèl mi. Àwọn yẹ́dùn náà ń ná ṣùgbọ́n yòrò. Tí gbogbo bá wá parí pọ̀ pé lérí ibú ni ọ. Fàyẹ̀kúnù fi ṣe ìyàn máa kọ́ àlù. Ilé ìfẹ́ pé ará ìdániọ́ tọ̀hún sọ yìí pé àwọn apẹ̀yàn mẹ́wàá jọ fún ará ìdániọ́ ti ní wọ́n sọ̀rọ̀ àmọ́ ìtọ́jà kárí àwọn kan ká máa yìn ọ́ káwá láwọn kan ká máa bú ọ ṣọwọ́ láwọn tá ń yìn ọ̀hún àmọ́ alihamudulilayi pé tí mo ṣe tó dáa ṣọwọ́ láwọn tí wọ́n ń bú náà gbogbo àwọn tí wọ́n ń bú náà kọ́ lọ́ mọ̀ dá padà ibi tí wọ́n sọ yẹn sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n ni kò ṣàtúnṣe. ọ̀gá tíra rẹ̀ bọ́dọ̀ bá pé. wọ́n lè ní ìwé ìjẹun ìrìnàlí Gbogbo ìpèsè. Ayé náà wọ̀nyí à ń ṣe tíra ni, àwọn ò ṣe lọ́gbẹ̀rẹ̀ àlùkìyàmù. Gbogbo ìpèsè tó ń gbé lóò.